له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ غفار ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa àgbàṣàmùsì dín ní ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí ẹ̀sùn rẹ̀ ló máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ lábúlé séríkì ògbómákí àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà al-imam dr ishaq abbalore muhammad al-awwal hafizahullahu wa ra'ahu ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سن بسنته واهتدى بهديه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọ̀pẹ́ eléyìí tí a dá fún ọlọ́run ọba tí ó dá wa sí. alhamdulillah. a dúpẹ́ fọ́lọ́run àyìn. walaysa bi mauludi walaysa bi walidi ọba kan ṣoṣo eléyìí tó yẹ pé òun ló dá gbogbo wa táwa ń jẹ ẹran pa abẹ́ ìmọ̀ tó dà bí ma. ọba kan ṣoṣo eléyìí tá à ń dúpẹ́ fún tá à ń yìí òun náà lẹ́nìkan ṣoṣo tó yẹ pé àwa ń tọrọ ọmọ lọ́dọ̀ rẹ̀ òun dẹ̀ ló wò ó bí ma. ìsà bí ma olóde. wọ́n bí o kọ́ dáadáa o. wọ́n lè ìsà bí wọ́n á lè dé. òun náà kì í dẹ̀ ń ṣe ẹnikẹ́ni nínú wa o. wọ́n lè ìsà lẹ́kọ̀ọ́ ṣe bí wọ́n ta àlà lè mú sábà. wọ́n ní kálukú wa náà la máa ń ná àwọn ẹni tá a jọ tá a fi wá tá a fojú jọ tá a fi ìṣesí jọ ọlọ́run lẹ́nì kankan ó dájú ó di gbín fúnra ara rẹ̀ ní kábíyèsí ọlọ́run ọba ọba tá a gbọ́dọ̀ máa yìn ní gbogbo ìgbà. ìbílẹ̀ káwọn màkàlùkọ́ wàrà bókè àmọ́lẹ̀kọ́. bó jẹ́ pé gbogbo àgbà ńlá ayé lápapọ̀ àtàwátàwà nù rẹ̀ àwọn tí wọ́n ti lọ àtàwátàwà lọ́wọ́lọ́wọ́ báyìí. ìbílẹ̀ káwọn màkàlùkọ́ wàrà bíyà kọ́lẹ̀kọ́. àti gbogbo àwọn sáàrí sáàrí wọn káàkiri àwọn náà ti lórí ilẹ̀ yìí wá. mákìlú kan wà ọ̀bùn kẹ́kọ̀ọ́ lè kàn. bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìṣe àbúlẹ̀wà sẹ́. àyà kúmọ́lọ̀. wọ́n ń gbé àwọn kan gbìn lọ́wọ́lọ́wọ́. ọ̀bùn kẹ́kọ̀ọ́ lè kàn. ọba tó dá dúró tí kì í kú òun náà lọ́lọ́ lágbájá yẹn tó wà ọba kan kúrò ń bẹ̀ ńgbà tó ń jáde láyé ló tó kàn wọn. àkọ́dé kàánà. ọ̀yà kí náà máa ronú pé àwọn náà máa kúnjọ kan ọba mi tún bọ̀ wá jẹ. làkọ́dé kàánà. làwọn náà fi gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́. kọ́bílà ìlẹ́kà ó ní ọba ó wà sàn ṣe dáa. àwọn ọ́fíìsì táwọn gọ́vnà yẹn ń lò tí wọ́n fi ń kàn ní gọ́vnà sososo state àwọn kan ti lu ọ́fíìsì yìí táwọn náà ti ń jẹ́ gọ́vnà ní state yìí. ìmí ti kú nínú wọn o. làkọ́dé kàánà. àwọn kan ló ń gba military wọn ti lọ o. làkọ́dé kàánà. ìmí wà láyé nínú àti ẹ̀rọ kọ́díkà náà. Abọ́lọ̀ nìkan lọba tí ń dábẹ́. Kọ́bílà lè ó ní ọba wà sẹ́yìn sí dáa. Lọ́kọ̀díkà náà kọ́bílà káwọ́nì rọ̀bà ń wà sàìjídá. ọ́fíìsì tó ń wọ́n náà kí wọ́n náà díyẹn tó ń ṣáájú tó ń tójú wọlé àwọn aláàfọ́ ní dáràbí tó ń káàkiri tó ń lálàjá rẹ̀ ń lórí òkè ń lá oríṣiríṣi omi oríṣiríṣi àwọn kan ti kúrò ń bẹ̀ lánàá àwọn náà dààmú jù báyìí lọ. àbọ̀dé káànà kan bí lálẹ́ káwọ́nì rọ̀bà wà sàìjídá. fọ́ọ̀mà ọlọ́run ọba nìkan lọ́ba tí ń dá nìkan jọ lọ́run sásìkò rẹ̀ kí ẹ̀ sára ń gbà kankan akéra wa káàbọ̀ lónìí sórí ètò ètò yìí ìpè òdodo abi ọlọ́run bá kó bá ṣàlékún sọ̀làwàtò wasalamu fún àfàwà ọ̀gá wa síwájú anábà muhammad sallallahu alaihi wasallam àwọn abẹ ọlọ́run fún àwọn sọ̀hábà àwọn tí kì í dáwọ́rú àwọn ọmọ kéwù gidi lẹ́yìn anábì sallallahu alaihi wasallam tọ́lọ́run bá ṣàlẹ́ṣà sẹ́yìn àfà gidi àbíọ́lọ́run kó jọ kó ṣàánà láàfà gidi kó ṣàánà mọ́kéwà lọ́mọkéwò gidi kó ṣàánà lọ́mọkéwò gidi fáwọn olùkọ́ wa kó ṣe wá lóbi gidi fáwọn ọmọ wa kó dẹ̀ ṣàánà lọ́mọ gidi fáwa náà akíra káàbọ̀ lẹ́ẹ̀kan sí ibi tá a dé lánàá náà láti ń tẹ̀síwájú lónìí nínú ibi tá a ti ń júwe tá a fi ń fẹ́ kíkó wa wa náà mọ̀ sí pé àló ń ṣe wá bí kí gbogbo wa tètè mọ ọlọ́run kí gbogbo wa dẹ̀ máa sin ọlọ́run àǹfààní tá à ń lo oṣù rọ̀mọ̀dọ́ọ̀nù yìí fún òun náà la fi ń sun wa mọ́lọ́n ẹni pé ń gbà tọ́lọ̀ wọn bá ṣàràyọ ọ̀rọ̀ àwẹ̀ fún wa ò ní la'allakum tattaqun kò dá kíyàn wà nínú oṣù àpọ́nlé kípayọ ọlọ́run bá rẹ̀ má lékún kò dá kíyàn wà nínú oṣù Ramadan kámàrà àwọn tí wọ́n gbà síláàmù ní kẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀

hadithu Abu Dharr al-Ghifari tí ṣe hadith al-Qudsi ìtí wa Muslim tí wọ́n ṣe gbàwá rẹ̀ fi shala ifuwa Abu Dharr al-Ghifari radiyallahu ta'ala anhu wa sallallahu ala nabiyina Muhammad sallallahu alaihi wa sallama ànábì ń ṣàlàyé fún wa wọn tí wa bá wa ọlọ́run ọba ni mo pè yẹn rú mi. law anna awwalakum wa akhirakum wa insakum wa jinnakum qamu fi sa'idin wahidin. ọlọ́run ọba ní tí gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ láyé èèyàn nù yín àlùjọ nù yín gbogbo yín lápapọ̀. kọ́mú. kẹwàá kóra ń jọpọ̀ pẹ̀lú dúró. ìsọ̀rìndín wà ṣèdè. ọlọ́run kẹlẹ́ dúró sórí òkè kan bí tó ga kan kí gbogbo gbogbo yín wara rojọ síbẹ̀. bàtà àlóní. ọlọ́ni kò gbà tá n bẹ láyé látò kìdílẹ̀ máa wá béèrè lọ́wọ́ wọn ọlọ́run. bàtà àlóní. pẹ̀lẹ́ kálukú máa wá béèrè kẹ́ máa wá tọrọ kẹ́ máa ṣàdúrà kẹ́ máa pè wọn ọlọ́run ká máa pè ní mẹ́sàn-án wa. bàtà àlóní. pípẹ́ fọ àtọ́ìtò kó làwà àhẹ́dẹ̀ masalatahu kí ma wá fún ní kálukú ní ìzú ní kálukú ń béèrè. mana kọ̀sọ̀ dálíkà mi máa ń dí yìí. ọlọ́ni kí n fún ẹni tó fẹ́ kí n fún ní kálukú ní ìtẹ́ fẹ́ láyé. mana kọ̀sọ̀. kò dín kankan kù nínú ọlọ́run ọlọ́run. mana kọ̀sọ̀ dálíkà mi máa ń dí yìí. ẹlòmíràn wà rúpa ah, àti gbogbo àwa lọ lówó àjọ ah, ọlọ́run náà ní kápá àti ṣe ṣùgbọ́n tí gbogbo abá lówó ayé àdàrú náà ni. máa na fọ́fọ́ àyàkómọ́lọ̀. tí gbogbo abá lówó lẹ́ẹ̀kan náà bí ayé àdàrú. àwa gan nígbàdàn ayé kò ní sí fọkanáísà mọ́ lọ́lọ́run fi sọ pé lìyẹ́tẹ̀kìrà bá àdùkùn bá àdọ́ tọkọrí ìyá wọ́n ti kápẹ́ntà mọ́ nígbà tí gbogbo wa ti dúró. wọ́n fọ́nà bá àdọ̀kùn fàwọ̀kọ̀ bá àbíńdà wàjá. tàlóhùn kó máa ṣe bíkìlẹ̀yà kó wa máa sára rẹ̀ sínú òrùn tàlóhùn kó máa ti wí bẹ́ẹ̀rù tàlóhùn kó máa ṣiṣẹ́ wàhálà ohun oníkálukú náà wà nínú ac ni. a ní bólábólà ń. ìsàlẹ̀ wa ń kó wa jẹ ó wà rọrùn bẹ́ẹ̀ náà ni kó máa rìn kiri ní òrùn.

kò yí sí wàrọ̀fáàná bọ́bọ́lá ṣe tó nìyẹn àwọn ká máa tàkù àwọn ká máa ta jíjẹ àwọn ká ló kọ ẹ̀rẹ́ gbé fáwọ́kọ̀ bàwàbí ń dáwọ̀ jáàdì ọlọ́run mọ́mọ̀ gbé ń gajúra yìí lílẹ̀ tẹ̀kídà bá àdùnkọ̀ bá àdàn sọ̀kọ̀rí jáà tẹ́ bá lè òun náà ń káwọ́ sẹ́yìn níwájú àwọn kan DPO náà tó náà bá déwájú kọmíṣánná police òun náà káwọ́ sẹ́yìn ni. tí náà bá déwájú inspector general police òun náà tó káwọ́ sẹ́yìn àti lè bí. tí inspector general police náà bá déwájú ààrẹ orílẹ̀-èdè ọ̀nà tó máa bẹ́rí ni. ọlọ́ni mo tó nìyẹn. ààrẹ náà bàbá kan jẹ́ ولو بسط الله رزق لعباده لبقوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء ما يشاء الله نسوهم بانكو نسيو الله كالف ملاي لو بسط الله رزق لعباده لبقوا في الأرض ولكن ينزل ينزله بقدر ما يشاء الله نسوهم بانسيو الله كالف مبوالاي تون تيورو كالف تون كوو قجان سرده كورو قجان rántí rẹ́rẹ́ ọlọ́run ni lábàgọ́ òfin ọ̀rùn. wàlá o bá sátọ lọ́wọ́ rìzí kọ̀lì ìgbà dígì làbàgọ́ òfin àrùbí wàlá kì í yọ̀nà zílù bí kọ́dárí mà yàjá. ọlọ́run ní ṣùgbọ́n ọlọ́run bá máa ń mọ òun fi wọn bá ń tí òun di kó tọ́ kó wá lásìkò tó tọ́ sí ránṣẹ́ sí. ìwọ náà wọ́n mọ yahoo tó lọ wọ́ owó olówó. bàbá dáwọ́ torí àti tó wọ̀ wàkúwà àìmọye ọmọ yahoo tó ti pààyàn àìmọye tó ti ba dúkìá onídúkìá jẹ́ abólóṣèlú tó yẹ pé owó tó kọjá aṣẹ́ rẹ̀ owó yẹn ó ti dọ́wọ́ ẹ̀ owó tó yẹ kó fi ṣe project owó rẹ̀ ti bá

tí kíní yẹn tíyàn bá lo kíní medication yẹn ó ti yẹ mọ́nikún ìná ń pè ogun ni tó bá fi lè lo àdán láàmú lára ojú ìyàn kọ́kọ́ dáná tíyàn bá wọ àwọn owó kan tó wà káǹtì tó wọlé tẹ́tẹ́tẹ́ orun akọ́kọ́ dá lójú èèyàn náà agbóúnjẹ lè yàn nílè jẹ́ dáadáa ìrántá ah, a tún máa wo kí ni mo tún fẹ́ ṣe náà kí ni ah, olówó ní sinmi èyàn dẹ̀ tún gbọ́dọ̀ sọ pé òun fowó àpọ̀lọ́ òun wo spiriti tó wà lára kí níyẹn

tí wọ́n náà fi máa mọ̀ ní pẹ́lú mi ládùúgbò yìí tó bá fi lè níjú tó níyẹn lọ àà fojú ìhàn máa bọ́ ládùúgbò wọn bá tó ní wọ̀ pressure yẹn bó ṣe le tó tó bọ́ wá níjù báyìí lọ ń kọ́ kò ìlówó lọ́wọ́ gìràn tó báyìí ilé mèrè ló kọ́ gbogbo tí ò tó kíṣìn ẹnìkan gbogbo tó bá fàlù gbogbo ilé ẹ̀ wàrà tó ń dá àdúgbò. walakin yunazzilu bi qadarin ma yasha innahu bi ibadihi khabirun basir. láàbá náà ọlọ́run bọba tó ń rí wa ní ohun tó ń dẹ̀ máa fún wa ní ọ̀rọ̀ gbogbo ń tà ń gbáyé ṣe òun náà mọ̀ wá òun dá wa ọ̀nà ni wá. Fàtàlú ní fọ́nrán tó ń tukú láwá fídí máa ti alátàrú rẹ̀ máa nà kan sọ̀dá lè kà mí máa ń dí. Ìlà kà máa yà ń kún sún lè ní ìyá tó ìzà òde ìlà lè bá ṣàrọ̀. Aláwọ̀ bá ní kí gbogbo iláyé máa wá béèrè ń tẹ̀ ń fẹ́ lọ́dọ̀ wọn ọlọ́run kó máa wá ṣe fún wa. Máa nà kan sọ sáálé kà mí máa ń dí. Kò dín kankan kò nínú tí àbù ìdá òdè ìlà lè bá ń ṣàrọ. ara ní àfi bí ìgbà tá a mú abẹ́rẹ́ tá a wá kì í bọ tá a mú okùn okùn ránṣọ tá a máa ń kì í jẹ abẹ́rẹ́ yẹn mú okùn ránṣọ tá a inú ibú odò tá yọ ẹ wo okùn okùn tó fi ránṣọ sí rìn ẹ bó ṣe yọ ọlọ́níwọ̀n bá ń tí okùn yọ jáde nínú odò tó wà ń tòsí tá a ka ká tó wá sọ pé bóyá bí odò òkun bí odò ọ̀sà kíyàn wá kí abẹ́rẹ́ kíyàn òwú abẹ́rẹ́ òwú tán kìbọ̀ dé abẹ́rẹ́ kíyàn kìbọ̀ náà kíyàn wá yọ òwú yẹn síta wọn bá ń tómi yẹn yẹn mú kúrò nínú omi kọ́lọ̀ sọ pé gbogbo ayé ń fún wa bí irú tóòwú yẹn mú kúrò nínú omi náà ní tó wà lọ́wọ́ wa fún gbogbo wa tó kàkà lọ́dọ̀ ọlọ́run gbogbo ohun tó fẹ́ ṣe rẹ̀ lè ṣe fún ohun tó fẹ́ parẹ́ fún. ìnàmá ìyá àmàlòkún oṣù sí àlàkún. ohun tó yẹ omi yẹn tá a sínú òdèrè ọtí tá fi òwú yẹn tá fi sínú ẹ̀ tá a omi yẹn tí ò ṣe dànù yọ èèyàn ní ẹlọ níbi bọ́rọ̀ yìí ṣe rírí o. iná máa yíya àmàlùkùn òhun sí àlàkùn. ọlọ́nà àwọn ṣẹ́ yín tẹ́ ń ṣe ìjọsìn tẹ́ ń ṣe àti ìmí tẹ́ ń ṣe náà tí ò dá gbogbo tẹ́ gbogbo tó ní kálukú yín gbé ayé ṣe gbogbo àrà tó ń dá yìí tó ń dá kọ̀rọ̀ tó ń dá gbangba. òhun sí àlàkùn. ọlọ́run gbogbo ló ń bá yín sọ pamọ́ ó wà lápọ̀ọ́lẹ̀ ní gbogbo ẹni mo fi pamọ́ kalẹ̀ ní. wà fi kùn ìjà ha. wọ́n tó bá di ọgbẹ́lẹ̀ kí á mọ̀ wọ́n wá fi ṣẹ́ oníkálukú wò kú wá gbà lè kí á mọ̀ láti gba rìsọ́ọ̀tì iṣẹ́ wa. káì rìsọ́ọ̀tì wo ni wọ́n yẹ sẹ́ẹ̀tì kò fẹ́ gbà kí ni ìwọ náà ṣe. má dúró dọjọ́ yẹn kójú ẹ máa bó báwọn ọmọ ọ̀sìn yìí ṣe ń sọ ṣe nọ́mà lákòókò yìí kóòrùn tó wọ̀ tètè ṣe ń tó yẹ kí wọ́n náà ṣe ìwọ́n náà wó nìsín tọ́ba tó lẹ̀mí bá gbẹ̀mí ẹ lónìí kí ló ṣe kí ni tó fẹ́ dé bá kí ló tẹ̀síwájú kí ló fẹ́ pàdé lọ́dọ̀ ọlọ́run ò níṣẹ́ rí kan ò níwàárí kan ò sí lọ́hùn ò kírun ò sanba tó dá ẹ ohun tó dá lòun sìn báwo ló ti fẹ́ ẹ̀ǹdì ọ̀rọ̀ ara rẹ̀ orúkọ rẹ̀ ò tún da ládùúgbò kò dá nínú ẹbí kò dá lọ́dọ̀ ìyàwó àtàwọn ọmọ kò dá lọ́dọ̀ ọkọ ẹ. yawma tajidu kullu nafsin ma amilat min khairin muhdara. ọlọ́run bá ní. wa ma amilat min su'in tawaddu law anna baynaha wa baynahu amadan ba'ida. ويحذركم الله نفسه والله رؤوف بالعباد máa gbá ọ̀rọ̀ tọ́lọ tó ń kì mẹ́ni àti ẹni nú. يوم تجد كل نفس ما عملت من خير مخضرا. kábà lè múra sí dáadáa kádẹ̀ jìnnà sí bàjẹ́. يوم ọlọ́run wá ó ń ṣàkàwé bọ́jọ́ náà ti máa rí fún wa. تجد كل نفس ما عملت من خير مخضرا. خضرا أنا أجدت نكال كويدا تجد كل نفس ما عملت من خير محضرا ọjọ́ tó ní kálukú wa máa rí ohun tó ń gbáyé òun ní dáadáa. wà máa àmì mi ń sú. tó bá jẹ́ dáadáa ló ṣe nìyẹn wọ́n máa ń láti ní ìṣó. wọ́n ní tẹ́yìn ṣe sí òda níjọ́ gbéra kí á máa ń gbà tó bá fojú ara rẹ̀ gan ní ẹ̀bá. dàwẹ́ ha wà a máa ṣe bí kójá sí wípé anàbí iná ha wípé tó bá lè rọrùn láàárín iṣẹ́ ohun tó ń ṣe tí ó dá yìí láàárín ohun ẹ̀dá yìí láàárín iṣẹ́ àti ohun ẹ̀dá tó ń ṣiṣẹ́ yìí amàdàn bá rìn dáa tọ́lọ́ ń bá lè bá òun ṣe kọ́ má sọ pé òun ló ń ṣe ohun tí ó dá yìí Amadan ba'ida. Títí tẹ́ fi ń dáná sọ ọ́fíìsì láyé náà nìyẹn. Amadan ba'ida. Títí tẹ́ fi ń jí ẹlòmíì gbé nìyẹn tẹ́ fi ń assassinate ẹlòmíì tẹ́ ń padà nìyẹn. Ṣébí torí pé kọ́ máa lè káṣírí máa túkọ̀ ẹ̀ lẹ́ṣin kan yẹn náà ni. Amadan ba'ida. Ṣébí torí tẹ́lẹ̀ mi ni ṣe ń gbé nǹkan jẹ tó máa parẹ́ lánìí pé jẹ́ kó ń ṣọkùnrin jàre. Amadan. Kò lè parẹ́ lálẹ́kìá mọ̀. Amadan ba'ida. Láti ilé bá ti kó ti túná nìyẹn. Kò síbi tó fẹ́ sá lọ, àyìnà lè mọ̀ fọ́rù. Tọ́lọ́ ní àyìnà lè mọ̀ fọ́rù kálá wọlé níbi ságbà ń jọ́nà. ilá rabbika yawma idhinil mustaqarr. wọ́n ti yọ bẹ́ẹ̀ ságbà hmm. gbangba ti dẹkun kedere ti dẹwò. yunaba wuli insanu yawma idin bima qaddama wa akhar. ọlọ́run ni a máa fún ẹ̀dínyàn ní gbogbo tó dánwò síwájú àti tó ti ṣe ti fẹ́ àti tó ẹ̀jẹ̀ ṣe. balil insanu ala nafsihi basira. ولو ألقى معاذيرا أرى نجا قد الكيامة نمي موجودنا نكبي شيخ عبد الواسع يقوم الله بل الإنسان على بل الإنسان على نفسه بصيرا Ọlọ́run kò ní kálukú àfojú ara rẹ̀ rí tó ń ṣe ni. Wọ́n lọ́wọ́ ẹlẹ́wọ̀n. Kì í ṣe pọ́n mọ́ máa fúnyàn ní ìrò wọ́n ní ma wá kà á fún yàn pé wọ́n náà ṣe báyìí ìdájọ́ ayé máa máa ka àwọn ẹ̀sùn ẹ fún ẹ àwọn máa bẹ̀rẹ̀ pé ṣó jẹ̀bi àbí ò jẹ̀bi àwọn láyà àwọn láyà àwọn láyà kan tó ń pẹ̀rọ alẹ́ lọ́yà àwọn náà tí wàá kọ́ ẹ ní ọ̀rọ̀ tí wàá pa bí wàá ti dìfẹ́ǹdì ààrẹ adájọ́ sọ pé wọ́n sọ pé ẹ̀yin ni ẹ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe ẹ jẹ̀bi àbẹ́ jẹ̀bi wọ́n sọ pé mi ò jẹ̀bi pẹ̀lú àlàyé gbogbo eléyìí ò sí lọ́rùn o <laughs> ìwọ fúnra rẹ ni wàá máa fojú ara ẹ tó ṣe yẹn ní o wàá máa wo fídíò bó ṣe ṣe gbà tó wà láyé ọmọlọ́wọ́ tó kì mọ́lẹ̀ tó ń kó bá gùn fún ìyàwó níyàwó tó ń ṣe fídí ìwọ náà ìyàwó ẹnìkan tó ń ṣe aráàlẹ̀ fọ́kùnrin kan tó ń ṣe àyàálẹ̀ fún tẹ̀ rìsíìtì yẹn máa ṣe tá máa gbàjọ. wọ́n ní rìsíìtì bò ah, tó bá ti ń ṣe dáadáa tá máa gba rìsíìtì yẹ tó bá ti ń ṣe kan tó kùnà máa gba rìsíìtì yẹ. bí wọ́n bá rò pé wò ní rìsíìtì wá wọ́n ti ń bẹ dọ́kúmẹ́ntì rìsíìtì yẹn lálẹ́ kí á mọ̀ á kó lé lọ́wọ́ ni bó ṣe ṣe rè o. ẹ̀yà <laughs> bóyá gbogbo tó wá kójọ bóyá wà á fi gba lọ́yà dání lọ sọ́run. Balil insanu ala nafsihi basira. Ọ̀rọ̀ connection ọ̀rọ̀ àlìkíyàmà. Wala kọ́ máa bí. Ọlọ́run ní kàlùkọ́ àárín tó gbogbo àwárí yóò kó fẹ́ sọ lálìkì àmọ̀ kò rán o. iná máa hí àmẹ́ lòkún oṣù sí àlàkún tó máa. àwọn gbogbo ń tẹ́ gbáyé ń ṣeré o. kó máa wà fi kò mí jẹ́ àbàmọ́ wàjádà kọ́yọ̀rọ̀ fàlẹ́yà hamadilá. bàmọ́ wàjádà kọ́yọ̀rọ̀ ọlọ́run ẹni ó bá rí dáadáa nínú àkọọ́lẹ̀ iṣẹ́ rẹ̀. bàmọ́ wàjádà kọ́yọ̀rọ̀. ẹni tó bá padà rí tó bá padà rí fóun wọ sẹ́gbẹ́ kan báyìí pàdé jọ́nà lẹ́yìn lọ. àmà ń wá jáde àfọ́yìnrọ. ẹni tó bá padà rí pé òun kú oríire òun ti bára wọn láwùjọ bí tí òjì ti ṣíbò òun ò sí lábẹ́ òrùn mọ́. àmà ń wá jáde àfọ́yìnrọ. ẹni tó bá ríra rẹ̀ ní ìrẹ́ ẹni tó náà ti wà náà tó máa padà padà fojú gan ní ọlọ́run báyìí. fàlìyà hamadilá. ọlọ́run وآخر دعواهم أن الحمد لله رب العالمين ọ̀rọ̀ ọlọ́run ọba náà ló tú ọ̀rọ̀ ọlọ́run torí ẹ̀ la sọ fún ẹ tipẹ́tipẹ́ kò sí contradiction nínú ọ̀rọ̀ ọlọ́run àtòtòjíṣẹ́ Fàlíyàhámàdìláhà. Yẹ́lò ti ń takora wọn kò sí nínú ètò ọlọ́run ọba. Wà máa ń wájádà khayran fàlíyàhámàdìláhà. Ẹni ọlọ́run bá ní kó ṣe kò ń gé oríire lálẹ́kẹ̀ àmọ̀ tó kó wà nínú ẹni tí ọlọ́run bá ní kó ṣe oríire fólà ó jọ màjánà. Fàlíyàhámàdìláhà. Ah, ọlọ́run ní kí rẹ̀ kó oríire kó dúpẹ́ fọ́lọ́run ṣẹ́kù sí ìrètà inú ẹ ti ń ṣe mí. wà máa ń wà ìjàdá gbọ́dọ̀ dáálíjà. ọlọ́mọdún ní ìdí gbogbo ìta ń sọ yìí mọ́ ṣùgbọ́n torí tẹ̀yìn tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ta fẹ́ tú yìí tẹ́wọ́n kà lọ́wọ́ yìí. wà jàdá gbọ́dọ̀ dáálíjà. ọlọ́dún ẹni tọrọ rẹ bá bọ́ tọrọ rẹ bá bọ́ sí pé. wà máa ń wà jàdá gbọ́dọ̀ dáálíjà. ẹni tọrọ rẹ bá bọ́ sí pé kò sí nínú àwọn ẹni tọ́lọ́ oòrùn òun wá ń lá látàrí. bàmá ń wá jáde àgọ́ ìrànzà àlíkà. àwọn tó wà nínú àwọn tí wọ́n wá ń kó tí wọ́n wá ń tì tí wọ́n ń tó ń da ẹran nínú agbo ẹran. ọ̀bá wàjá dábọ̀ ìwà záálíkà. àwọn tó bá bára wọn níbi tí wọ́n ti ń kó pankẹ́rẹ́ bò wọ́n tí wọ́n ń lù wọ́n bí ẹran. ọ̀bá wàjá dábọ̀ ìwà záálíkà. ọlọ́run ẹni sọ̀rọ̀ tí bá yàtọ̀ sórí eré lálẹ́kẹ̀ẹ́. bàbá yẹlu máa nà ilá nàfṣà ò fàlà yẹlu máa nà ilá nafsahu. ọlọ́ni kó náà máa bí ẹ̀mẹ́ nìkan kan o orí ara rẹ̀ ni kò bu o torí pé o gbọ́ okú ọláyé o. wà á lè ìsàlẹ̀ ìsàní ilà lẹ́bí ìsàá. torípò kò sí tàbí ṣùgbọ́n bẹ ẹ̀dá ò ní gbà nǹkan kàfin tó ṣe. wà á lè ìsàlẹ̀ ìsàní ilà lẹ́bí ìsàá. kọ́dà kí bàbá rẹ jẹ́ sífì mọ́ ọmọ àná àbí jẹ tàbí tèmi. ilà lẹ́bí ìsàá. ohun tó ṣe ni wàá gbà ọ̀hún ní kọ́ṣẹ́ bàbá ẹ̀ títì ẹ̀. ilà lẹ́bí ìsàá. kó o jọ́ mẹ́lẹ́hàá kíyà rẹ kínú kó gbá rẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ilà lẹ́bí ìsàá. tí wọ́n bá ti yàwó yàwó nìyẹn. wàá kábàárò أيامه تبقى زمانا rẹ̀ ṣe yẹn, àwọn èèyàn kan wọn máa fún àwọn tó bá kù láì ní ròyìn ká ẹ̀ rẹ̀. Àwọn ẹ̀ àkúyà gan. Tó bá jẹ́ dáadáa náà ni, báwọn sọ náà nìyẹn. Àwọn tó wá àwọn náà máa wá jẹ́rìí àbí jẹ́rìí ẹ كان ذا خير فخير ثوابه Ọlọ́run bá kẹ́ ẹ tó jẹ́ kó orí ìsìláàmù ṣe tó wá ń dáadáa sí nínú ìsìláàmù. Fàyín kánàdà ọ̀kọ́ìrì. Tó orí ìrùn kí láyé tó ráàbẹ̀ bàbá ṣe gbà yìí. Fàyín kánàdà ọ̀kọ́ìrì. Tó wà lẹ́ni tó fara rẹ̀ balẹ̀ tó ń ṣe tọ́lọ́run tó hùwà bàjẹ́. Fàyín kánàdà ọ̀kọ́ìrì. Tó jáde dunu láwùjọ nínú ẹbí ní gbogbo bí tó bá dé. Fàkọ̀ìrún sáwà àbòbò. Kó o ṣe dáa sọ́lọ́run ló tún dáa sáwọn ẹ̀dẹ́gbẹ́.

sáré fàṣàrọ̀ kàmá sàá. Bí kí wọ́n máa lọ sun tọ́lọ ń dá aburú kan tún jù yẹn lọ. Wọ́n Kánàdá sáré. Ó tún wá mọ́tí mọ́ tún mọ́ lè jíjà ma. Wọ́n Kánàdá sáré. Ó tún wá gùrù nínú tẹ́tẹ́ títa. Wọ́n Kánàdá sáré. Ìwọ́dẹ̀ rí nínú irọ́ pípa kò sẹ́ tó mọ̀ pàtó ẹ̀. Wọ́n Kánàdá sáré. Níbi ìwòkú àti sọkúsọ ọ̀gá ló jẹ́. Wọ́n Kánàdá sáré. Ó gùrù nínú èpè wá ṣé èpè báyìí débi pé kódà sọ́mọ abẹ́ dáadáa. wà ń ká nàdá sáré. tó bá tó wá ní pé ká tó wá bú èèyàn ká ebú sí wọn lára ni o tún náà ṣe. wà ń ká tó bá pè é tó mọ̀ ṣe bá nìyí. wà ń ká tó bá tó wà bàjẹ́ yóò tó bá mọ̀ ṣe pátá láyé. wà ń ká

kò dáa kíyàn dọ́rùn kó tó dòdòdó mọ̀ kò dáa kíyàn dọ́rùn kíyàn tó mòdòdó kó tó mòdòdó torí pé o fẹ́ o o kọ o tó bá kó ojú ẹ̀ àlà hmm. ojú tí ó là láyé táwọn kan tàn ẹ́ tí wọ́n jẹ́ àwọn kan kó bá àwọn yẹn láyé wọ́n dẹ̀ ń jẹ wọ́n wọ́n dẹ̀ ń jẹ wọ́n wọ́n dẹ̀ tán di ẹrú Allahu akbar. Wa in kana dha sharrin fa sharrun kama fa'a. Àánú tó ń ṣe wá náà rí ta fi ń pariwo pé kájọ ṣoríire yìí, kò sí tó n ṣe to wà yìí, wọ́n náà tó ń ṣe tí ẹ̀dẹ̀ máa kú tó máa sáma tó pó ìwájú tó dojúkọ ọlọ́njọ́ da ẹ̀yìn tó fílẹ̀ ọlọ́bàjọ́ bàjẹ́ òun lélẹ̀ ìta ń pẹ́ sí tọ́lọ̀bá ti ní kó orí ṣe òkú oríire o abẹ́lọ́bà kójọ ilé ìtagbọ́ lè lọ má ṣe assalamu alaikum wa rahmatullahi wa alaikum assalam wa rahmatullahi وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Yamin commercial wà ní Abẹ́òkúta ilé ẹja tó lálàáfíà tó gbádùn tó yanjú wọ́n ń fọ́ní àwọn tí a bá fẹ́ ra ẹja bíi sandin fòté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní Ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímọ̀ àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ àti àgbóyẹ̀sìn tó yanjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn dọ̀kítọ̀rọ̀ wa wọn náà ní o oh eight o oh thirty five seventy five fourteen sixty six facebook page wa ní Da'watul Haqq lẹ́nu Abẹ́òkúta.